ìsìláàmù àìdìbò nǹkan ló kó sí gbogbo tẹ̀sí ló dá sí ṣùgbọ́n látara àìgbàgbọ́ yé ẹ̀sìn àwọn ènìyàn náà ló sì fẹ́ gbóyé wọ́n àgbọ́yé wọn sí ìsìláàmù wọ ẹlòmíì ò gbọ́yé rárá ẹlòmíì ò gbọ́yé díẹ̀ ẹlòmíì àgbọ́yé rẹ̀ wọ́ gẹ́gẹ́ bá yẹ sọ. irú ẹ̀bá kúta sọ yìí sí ẹni náà kó islam ìdájọ́ islam tábà ní ìdájọ́ nínú islam lóò láàbí ní adájọ́ pé nípa adájọ́ kọ́ọ̀tù islam ṣẹ̀ríà islam láfúdá ọ̀pọ̀lọpọ̀ ló tàbí torí wọn lọ rò pé à ní tí ń jẹ́ sí náà ní ká kírun islam bákan náà àwọn kẹsẹ̀ gbà pé gbogbo dẹ́pẹ́ ní islam yẹn gẹ̀ kò ẹ̀ sí sí ẹ̀lárúbá náà wà lọ́wọ́ lẹ́yìn tí èdè àmọ̀dọ̀ pé kọ̀dọ̀ òkan wà nù islam àbí wọn ní sẹ̀ríà kẹ àní islam tá a sọ fún wọn gbà kó wà ọ̀pọ̀lọpọ̀ tó wà bọ́ wáyé kẹta ń rìn lẹ́yìn kájú wọn kágbáwẹ̀ kò mọ̀ nǹkan mí nínú ẹ̀sìn mọ́ so irú báwo báyìí lọ́sọ̀ kàbàkì ká ká gbọ́ yìí ẹ wá kíyèsí ẹ pinnu tí àlá ti sọ̀rọ̀ ọrún tá a ti sọ̀rọ̀ àwẹ̀ lẹ́nà tó sọ̀rọ̀ àlùkọ̀dọ́ òye tó ní ṣe pẹ̀lú ìdájọ́ òfin yẹ ká lè rìn lọ kọ́ nítorí ṣe pẹ̀lú lọ́ bóyá ìsìlámù ṣe gbé tiẹ̀ sábẹ̀ tó jẹ́ pé látọ̀ lọ́rùn lọ́rùn tó wá. kìtáàbù kọ̀kọ́ ẹni àlùkọ̀dọ́ òfin lókàtà nínú èdè ọjọ́ mọ́sálárì kọ́dọ́ yẹpẹ́bí kọ́dọ́ ọdọ́ àwọn oníṣọ́rífù ìbùdá lè tẹ̀lé ń bẹ̀rẹ̀ kọ́dọ́ yẹpẹ́bí kọ́dọ́ kílẹ̀ ẹ̀kọ́ jẹ́ kọ́dọ́ yẹpẹ́bí kọ́dọ́ ẹ̀fẹ́ yàwá náà kọ́dọ́ yìí gẹ́gẹ́ ní ìpínlẹ̀ ṣùgbọ́n pọ́ ìdá kan wà pé kí yá ò bá parí nǹkan àbí wá ò lẹ́yìn alífò tá a ṣàlékún ẹ̀ wá ò yẹn àbí yàyà àtọ̀dá mọ́fà kọ̀dọ́ yẹ kùdí kọ̀dọ́ yù gẹ́gẹ́ ni yáàyẹn wá lẹ́yìn alífò tá a ṣàlékún ẹ̀ àtọ̀dá mọ́fà ní kọ̀dọ́ sàmọ́ yẹ̀sìmú sàmọ́ sàmọ́ wù ẹ̀hẹ́n wá òyìn wá lẹ́yìn alif tàà sàlẹ̀ fún ẹ̀ àsọ̀dé àmúsà òdí kíni sàmọ́ tó yẹ wa àyùwà tó yẹ jẹ́ ti ọ̀rọ̀ ní sọ́ọ̀tù ìfún fáìlẹ̀ ẹni tó bá dájá mi kọ́ bẹ́yìn àbí kọ́ bẹ́yìn bí a ti fi halatta nakira torí mọ̀ ń kú sùn tó bá gba alifa lẹ́yìn alikini alikọ bí agbéyà yìí máa padà àbí tó bá gba fati àmì ọ̀rọ̀ àìkú ọ̀bí yà ní. náà wọ́n ní tùmọ̀ tó wọ́n ní kọ̀dọ̀ onídàájọ́ tó pọ̀ ní ìtumọ̀ ìní amánìyàn kọ̀dọ̀ máa ní hàkàmù ó dájọ́ ìjọba ní kọ́ bí tó yẹ kí hàkàmù lálẹ́ òkè ní àní hàkìmù adájọ́ àfàsọ́là ní ẹ̀ ṣàlàyé nǹkan ìfásùlẹ̀ wọ́wọ́ kẹrù ìfásùlẹ̀ ní wà ní kọ́rán bẹ́ẹ̀ láti rẹ̀ rí ẹni tí ń ṣàlàyé tí ń dájọ́ gbogbo nǹkan ìran náà wà á kàmà tí yẹn kí nǹkan dáadáa wà á mú lọ wà fárọ̀gà rẹ̀ ṣe gbogbo ẹ̀ náà wọ́n ìtumọ̀ ẹni wà kálákọ̀ọ́ والمعنى ظاهر من هذا الباب من هذا المعاني باب الله فيما كفنا ويتم تدود فون ونني حكما وذكني وداتو أبي فصلا àwọn ní alìkọ̀dọ́ọ̀hù nígbàtí bá ní jáwé yóò di àkọ̀déyàtọ̀ kí náà pé àkọ̀déyàtọ̀ ayọ̀ káwá lóbi sáfẹ̀ ní àlùkọ̀dọ́ ní ṣẹ́rẹ́ andófi ẹ̀sìn ẹni ìyìnṣá olùlẹ̀ hukum wàlfà oníkéyàn gbẹ́dàjọ jáde wọ́n bá ní ìyìnṣá òkankan ó ẹ̀fàbíṣì nǹkan àbáyé nǹkan báyìí ní rí òun náà pè ní alukọ̀dọ́ nínú ẹ̀sìn kí yẹn bí ìdájọ́ jáde pé ẹ̀fàgbèsì ìdájọ́ kó fẹ́ nínú. wàlùkọ̀dọ́ òfàlù kìfáyà ká nínú ẹ̀dájọ́ láàrin ara wa tó tó bá ṣẹlẹ̀ fàlù kìfáyà ni abọ̀dọ̀ náà kẹ́ tí ó dúró ti tẹ́jẹ́ adájọ́ ti tẹ̀sìn wàlùkọ̀dọ́ òfàlù fàlù kìfáyà ni fàlàbúdà ìdájọ́ ìsìn àbí abáwọn láwùjọ kan gbọ́dọ̀ ní ṣáàkì tí ó mọ̀dájọ́ ní allah tẹ́sí abàtìkò kí wà àwọn èèyàn bàbá rí kódà tó lẹ́sìn náà mọ́ ládájọ́ láàrin àwọn àbá àkàtẹ́rà nínú ọjà lábà ẹ̀rà àwọn tasford nígbà tó ti ẹ̀ lọ fúnra yìí lọ bá wọn ayẹkẹ láwùjọ agbọ́dọ̀ ní àwọn tó máa dájọ́ láàrin wa tó bá ti tẹ̀kẹ́ fáájú ti fáyà fọ́nà yẹn ni àbí fọ́nà yẹn ọ̀nà yẹn ṣùgbọ́n ọ̀nà yẹn ò ní tó ní agbọ́dọ̀ láwọn ẹ̀ka tó wọ́n dùn tó máa ṣe. wàfí ìfọ̀bínú àbí lèmọ̀ nǹkan wíyá alẹ́ ìyá mi a ní ọlá bẹ́ẹ̀ tó bá rẹ́dì láti lè ṣe torí iṣẹ́ tó ṣòro ṣe jù ẹ tó bá rẹ́ni láti lè ṣe kó jẹ́ adájọ́ ọlásìkí ni ní bẹ́ẹ̀ ẹ̀fẹ́ bẹ́ẹ̀ wà á bẹ̀rẹ̀ akọ̀fin tó sì lè mú ìwọ bẹ̀ṣẹ̀ sí wa láwa ìyẹn o tó lè mú ìwọ ìdájọ́ tó lè mú iṣẹ́ tí ò ní mọ̀ ìfàmùsí fàwọn àmì abdomen kùrùbá kódà nínú àwọn ẹ̀fẹ́ ìjọsìn tá a fi kíyàn já dájọ́ mọ́ pẹ̀lú mọ́jẹ̀mú láti síwájú ni tó lágbára àti ṣí tí ò ní mọ́ ìfúgbà kan bọ ìkan nínú tí ò ní mọ́ gbẹ́bí fún aláàrí bí ààrẹ fún ẹ̀jẹ̀ bí. wọ́n lọ àmọ́ ìlúbi ni ìyá gbogbo lẹ́nu bá ti pẹ̀ láníyàn àníyàn ẹ̀ gbọ́dọ̀ tẹ́ a wà fún ìkánkọ́rọ́ àfihàn pẹ̀lú ewu ńláńlá tó wà bẹ́ẹ̀ ewu yẹn tó bá jọ mọ́ lọ́àdí ó mọ̀ àwọ̀ kò ní kùbá lọ́pọ̀ máa ń bẹ̀ kẹ́nikẹ́ni kan jọ́ọ̀jì kẹ́ni kan bóra kọjá òfin ẹ̀sìn ìyẹn gẹ́lẹ́ tẹ̀ fún léwu torí pé tọ́lọ́ náà ti gbé ẹ kò ní wo ọ̀nà tó wà ń ewu yẹn ní owó kí àkíní mọ̀ léwu tí mo lè tẹ́rí sí jẹ́ mọ́ sí wàwí bí wọ́n tẹ̀lé ní màá lábẹ́ yóò á ti lọ́ ẹ̀ṣẹ̀ ńláńlá tí wà ń bẹ̀ fẹ́ni tó gba ipò adájọ́ tí ò wá mọ́wọ́ rẹ̀ ṣe ìyẹn ló pàdé pé àwọn sálàfù wọn a máa sáfù a nínú àwọn àyímọ̀ tí wọ́n ti mẹ́wọ̀n nítorí kiri a ní kó gba oyè kọ̀dọ̀ wọn ní òun fẹ́ olórí rẹ̀ bá mú nígbà tí bá ti mọ̀ pé yóò gba ohun tó tẹ́rí sí i ويجب على إمام المسلمين وأدون يكون مع المسلمين sani mọ́mù tó sọ pé sí mọ́mù òjò ń kírun wá ní ìmọ́mù tó sọ pé níbi òdúró ayé àkọ́rọ̀ ní afẹ́rẹ́ afẹ́rẹ́ àmì méjì ìgbìmọ̀tò àwárẹ̀ kó jẹ́ pé tó wọn ní òun yẹn àbí pé ìyẹn náà pé qualify tó qualify ele lè kọ́lífà ìlẹ́kọ̀ọ́ tí ó fi ṣe àbí kó tó wá wo wárí àn ẹni tó tún ní àtàjẹ kẹtẹkẹni kó máa máa gbé bíráìbù fún tó máa dájọ́ bó ṣe kò ṣe fẹ́ ìmọ̀ ọ̀tọ̀ wárí ọ̀tọ̀ yẹn tó jẹ́ wárí ọ̀wà mi tó jẹ́ ẹni tó ráyé lápẹ́ gbàgbàkúgbà ọ̀tún wá nímọ̀ ìyẹn náà tó kù sí nìkan torí iṣẹ́ tó bá iṣẹ́ mọ̀ yìí méjèèjì ògbòdò pé ẹjáde àádọ́ta mọ̀kànlá káyọ̀ méjèèjì ò pé ìwé ló ní ìkan ó ní ilmu kò ní wàrà ó ìkan ó ní wàrà ó ìráyíká ìkọ̀rọ̀ ẹ̀dà kò ní ilmu ẹ̀ntọ́ ni mọ̀ láti mọ̀ rí pẹ̀lú ákẹ́ ìrìnkà bí pàtẹ́ká ìdẹ̀rọ ọlọ́wọ́ àtúgbẹ́ ìmọ̀ tó fẹ́ ẹwà wo tẹ́sán sílú ẹwà wà mọ́ ákọlọ̀ kó ṣàlùwà ipò ó jọ ti pé àwa ara wa là ń pè ọmọọṣẹ ọmọọṣẹ ìyẹn ti wà ní pàápàá jùlọ láyé ní abẹ́ democracy lábẹ́ pé democracy ọ̀sẹ̀ àlọ́ yálìsì ni o náà fi ń fún yẹn ní iṣẹ́ o yẹn fi ń gba póòtì o kì í ti bá mẹ́rìndì mọ́ o àbí ara àbúkálùkì àbẹ̀tẹ̀ tó mọ́ ní ànábì ti sọ alẹ́bí ìbàdó yìí àtìlẹ̀ àmọ́ẹ́lẹ́tú fàǹtẹ́fẹ̀rẹ̀ sáà tí wọ́n bá ti ń fi àmọ́nà ńlá rí tí wọ́n ká kúmọ́ alẹ́bìnrin ẹmọ́lẹ́ bí alìkìyàmù an sábà ní àkẹ́fà ìdọ̀ àtúhá yá rọ́sọ́lọ́wà bó mọ́sí máa sàmọ́nà rárí ìlú oníṣẹ́ ọlọ́run alẹ́bìnrin ìbàwó ti dá ti tòmó ìlà àbáyèrè àhìlíhà fàǹtẹ́fẹ̀rẹ̀ sáà sábà ipò ìsìn ẹ̀ntì rẹ̀ ní mọ́mù ó di mọ́mù ẹ̀ntì rẹ̀ mú fi ó di mọ́mù ẹ̀ntì rẹ̀ ní mọ̀álímù ó di mọ̀álímù àbí àtikọ̀ ayé náà gbogbo adúpé ìmọ̀ yẹn kọ́ lèmi ìfi ń dájọ́ mọ́ ẹ̀sìn lórí alẹ́sì wà pẹ̀lú wọn kò ní rí gbà ara àgbálẹ̀ kí a máa sọ ọmọ yìí náà ni wọ́n sọ bí pé ẹni tí ó bá gbé yẹn síbẹ̀ olórí ìlú ọ̀ràn yìí ní kò yẹn ẹni tí ó máa sádájọ́ nínú kò tó wá léwu gan òun ló wà ó gbọ́dọ̀ wá yẹn tó jẹ́ pé ìmọ̀ ń bẹ fún tó bá wù mọ̀ nípa ọ̀pẹ tuntun ní àṣàjẹ ìráyé sá tí ìṣẹ́ ń tẹ́wọ̀n fowó tán torí pé iṣẹ́ máa ń fi ó tẹ̀yẹ̀ tó ní owó ìkàlẹ̀ ní ilẹ̀ níbi ọ̀rọ̀ kíni ẹ̀jọ́ dídá fàílàmù yẹn jù tí ò bá rí kọ́dà mẹ́lẹ̀ amsal fàlẹ̀ amsal yóò bá yẹn ti yóò bá tún lẹ́mù tó pẹ́tọ́ yóò bá yẹn ti lọ láti àwọn eléyìí eléyìí lọ sí eléyìí lọ sí eléyìí kò kàn ní kàn mọ́ ẹnìkan wọ́n á di adájọ́ wọ̀lẹ̀kọ́dí àdábùn wà àwárí kọ́dí jọ́ọ̀jì inú ìsìláàmù láńsọ yóò lórí àtẹ́rẹ́ àfihànkọ́lọ̀ ìtọ́dẹ̀wò ìtúrùkù já ìbà lógbẹ́lẹ́gbẹ̀kan نتحدث الآن عن ماذا؟ عن الشريعة الإسلامية في كن في كن في القضاء والحكم إذا أنتم من وروفية نبابو العزيز دجو أني أنت دجو ó ní àdáàbùn ẹ̀kọ́ tàbí ní etiquette ẹ̀kọ́ ka ìjọba darí ẹ̀kọ́ tó gbọdọ̀ ní ìlú lẹ́yìn kó nímọ̀ yóò tó wà láwọn ẹ̀kọ́ yẹn adájọ́ nínú ẹ̀rí àjẹ́ níbo láti fẹ́ lè ẹ́ nínú ìṣẹ̀rí àjẹ́ láti kọ́ bọ́ lọ kọ́ lọ́nà tó fi tayé tó fi tẹ̀sí kọ́kọ́ sí ìdáyẹ́ kẹ̀kẹ́ mi lọ́dọ̀ tó wa ìyẹn nínú tẹ̀sí máa ń sọ fún mi. wọn àkọwà ló tún láwọn ẹ̀sìn sí ذكر العلماء في كتاب القضاء يحسن الرجوع إليها أما عندما كتاب القضاء وفتير عدوني له وطبعا الوضع القضاء الشريعة والقانون bọ́sí pé ń sinú ọ̀pọ̀lọpọ̀ lẹ lárúbánu tí wọ́n bá fẹ́ lọ fún ọ̀rọ̀ pé ọ ṣe lọ àwọn tí ra wà tọ́lù fún ìtàbí ọ̀bọ̀ láti kọ̀kọ̀ dé mọ́ ìwà àdéhìta látàrí ìjọ àtàyíta wà yìí tọ́ka dáadáa pé àwọn ẹ̀kọ́ tí ẹn tí ìdájọ́ gbọdọ̀ ní bẹ́ẹ̀ ti gbé lẹ́ bóòlù sí wọn àbá ti sọ nínú àtùkábù kọlọ yá sínú òjò ilé ìhà á dá fún wọn padà síbẹ̀ fọlọ ká nígbà báyọ̀ fẹ́ fẹ́ bẹ̀rẹ̀ lógún pé gbogbo tó ní ṣe pẹ̀lẹ́ kan tí ẹni tí ó jẹ́ adájọ́ gbọ́dọ̀ ní àwọn afẹ́tikọ̀tẹ́rà lórí ẹ̀kẹ́yàn padà síbẹ̀ láti lọ ká. nam hadith alákọ̀ọ́kọ́ tá kọ̀ọ̀kọ́ kàbí hadith bùrẹ́yà òní àlọ́ àlùkọ́ kọ́rọ̀ ọ̀sán fànẹ́bí ní àlùkòdọ́ sàlàtà mẹ́ta alìkòlọ́dù sàlàtà mẹ́pẹ̀tì mẹ́ta ìtìnáàdì fìtìná àwọn méjì inú wọn inú náírà padà láǹdì sí ìdílé ẹ̀fí léwu ni o tìlúbí jẹ́jẹ́ tó lọ́lá lọ́dọ̀ náà tí ẹ̀fí súnmọ́ náà kí ẹ máa jó ìrìnàjò àwọ̀ àwọn èèyàn tí tó dáa ṣùgbọ́n àwọn sábà ń ṣe ìrìn irúfẹ́ èèyàn méjì ni wọn inú náírà láǹdì sí pọ̀wá ẹ̀dùn fìtìjánà ẹnìkan nínú adájọ́ náà ni ó wà lùtẹ́ náà àníbi àṣàlàyé rẹ̀ ti pa rọ́dúnú àròsàlá ẹni àkọsílẹ̀ tó mọ̀ dúdú ká ìtọ́lọ̀ ń sálẹ̀ fi sọ òfin ẹ̀sìn lórí ìdájọ́ ìlú fàkọ́dọ̀ mi ó sì kò dúdú yẹn ni ìyàwó rẹ̀ fàgbé fàwọ́ àfìlẹ̀ jáde ìyẹn ti nínú iná àlùjẹ́ náà ẹni àkọ́kọ́ nù nínú àmẹ́tẹ̀ta èyí ló kọlẹ̀ gẹ́gẹ́ èyí ló yege ọ̀nà níbi nínú àlùjẹ́nà pálẹ́bí náà ẹni tó mọ òdodo tó ti fún ẹni rẹ̀. wàrọ́júmọ́ àròfàlà ẹlẹ́ẹ̀kejì lẹ́ni tó mọ òdodo fàlàmìyẹ́ kò tẹ̀lé kò wá fi ìdájọ́ ọ̀já àròfàlà wá sábà sí ibi ẹjẹ́ tó dáa fàwọ́ náà níbo ló ń lọ inú ọ̀nà ẹnì kejì ní a ní ìwà àpọ̀jà tẹ̀rẹ̀rẹ̀ lẹ́nu ma wá gbọ́ àpánilà àpapá dájọ́ ìgbà mí bẹ ẹni gbọ́dọ̀ síwájú kìí náà ọ̀tí dájọ́ ń gbé lẹ́nu yẹ̀wò ọ̀gá àwọn fún gbémi sí kọ́ọ̀tù kan wọ́n bá dúpọ̀ ìrírá jẹ́ tó yẹ kó wọ́n náà gbèsè tó wá lọ jàbò sí ọtí dájọ́ náà nìyẹn o wájú àjọ kẹtọ wà lè láàfà ẹjá kó lọ bá fà wọ́n ti dájọ́ náà nìyẹn o. wàrọ̀ dúró làm yá àrùn ilẹ̀ akọ eléyìí ò tiẹ̀ mú dúró kẹkẹ kò mọ́. fàkọ́dọ̀ dì náà ti àmì ẹ̀já lé àyẹ̀mọ̀ kẹ́yìn náà ni wọ́n fi ń dájọ́ láàrin àwọn èèyàn. fọwọ́ fi náà ti wùlò ó náà lọ inú náà ẹlẹ́nu ó dátọ́rọ̀ ìsìlẹ̀ èdè láìmọ̀ kẹ̀kẹ́ àwùjọ ẹlẹ́nu pé yóò mọ̀ sí àìmọ̀kẹ́ yóò mọ̀ sí ilẹ̀ yóò sì mọ̀ sọ̀rọ̀ ẹgbà àti ẹ̀ka síra àkọgbọ́ orí ẹ a máa sọ̀rọ̀ tó fẹ́ sọ ọ̀rọ̀ títí náà tọ́ ní o ó ní bí sọ̀kún òka síra ó sì fẹ́ gbogbo orí bí wọlé fún ọ̀rọ̀ tó sọ̀rọ̀ tó sọ onínà mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹnìkan tó náà jẹ́ náà méjì àbájámi ẹ àkàn mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ ẹni tó mọ̀ tó tó dẹ̀dá jẹ́ pẹ̀lú ìgbìmọ̀ níbo ní lọ nínú ìlànìjẹ́ ẹni kejì ẹni tó mọ̀ tó wọ́n kò fi dájọ́ sábòsí ọwọ́ àfihàn ẹni kẹta ń kọ́ kọmọ òdodo àìmọ̀kan ìyẹn sọ ìbùlì jáàdù kínú àlìjáàdù pé àlìmọ̀rọ̀ kàpù àlẹ́dìlà àyẹ́dìlì ọ̀la yáàrì fàdẹ́wò láyẹ́dìlì ọ̀la yàtẹ́rì ìjáàdì kọjú bá ìmọ̀kan rẹ̀ kò fẹ́ nílẹ̀ fún òun ẹni tó bá dájọ́ bẹ́ẹ̀ àlejò nínú ẹni lọ àdéṣe àwọn àṣàbù súnmọ́ ní mẹ́rẹ̀ ẹ̀ lágbà wá bákan náà ìmáàmù àti ìmáàmù hakim fi mùsùlùmí rọ̀ àwọn àgbà wá náà wọ́n ní àdéṣe yìí ó pé àwọn adájọ́ sí mẹ́ta kọ́ọ́dínì àrọ̀ àlhàb adájọ́ tó mọ̀ gbogbo wọ́n ní hukumọ̀ ṣẹlẹ̀ ẹ̀yà bó sì mú sílẹ̀ sí i فقالوا به وصفه نبيه فهو القوي الأمين على ما والله الله إياه أن يريد بأن القوي الأمين أي تجي القوي تلاقرا تجي فقط wọ́n ti lọ́wọ́ fẹ́ fi yàn jìrì méjèèjì ní ẹ̀káwò àwọn ọmọ bàbá àgbàlagbà tí alẹ́bí musa náà lọ́wọ́ ẹ̀yẹ́mẹ́ náà lẹ́bí ṣe é àlùmọ́yìnbó ni pé ṣé kò ní kùránì pé bàbá àgbàlagbà tí ẹ́ títa nínú lọ́wọ́ tí àníbi musa ran ọmọ rẹ̀ lọ́wọ́ nígbà tó padà azọmọ àwọn pé yá abati wàkọ́ láti ìdá ọmọ yá abati sàájírì bàbá mi ga ṣiṣẹ́ iná káírọ̀ mẹ́rin sàájá alkọ̀wé yìí alẹ́ ní méjèèjì ẹ̀rẹ́ nàmáwò alkọ̀wé yìí aláàmì ẹ̀tọ́ lágbára ló ń gbé nígbà tó lágbára tó aníwá àfọ̀kẹ́sán abẹ́ agbára ni péyàn wà ékù kó ní capability láti ṣe nǹkan yẹn ó ní mọ gbogbo tó rọ̀ mọ́ ẹ̀bí ọ̀tọ̀ ní kéèyàn máa àwọn afọ́kọ̀ kàtàn kò ní jàǹbá. ẹ̀rì ni ẹni tí ó sọ fún Suleimanu náà ó jẹ́ lọ gbé àga yìí wá kí náà sọ wàyí ní alẹ́ yìí lákọ̀wé yú àmín lákọ̀wé yú àmín ìrẹ̀ méjèèjì àlùkù wà tó wà lámàánà alimọ́n alimọ́n fún ẹsẹ̀ ìyá rahmatullahi alayhi nínú àfihàn nígbà tí ṣe al-Uthaymeen rahmatulah alayhi wọn ṣe ṣẹ́rí nínú ṣẹ́rí ìṣẹ́rí àti wọn ṣe. àwọn agbára bíi ìbéèrè ó tóbi èyí tí mo sọ lẹ́ẹ̀kan pé òkè àwa tẹ ẹ̀ wá ilé èèyàn kan ó ní kú wà kò lámọ̀ ẹ̀ náà. Hmm? àwa ìsìnkàn ó ní àmọ́ náà kò wá ní kú wà kò ní ìwà ìlú láti ṣe ìwò tó lámọ̀ náà. èwo ni ó yẹ ká mú náà méjèèjì. àwa ní ètò ní kúwà torí àgbẹ̀nà olóda nípa rẹ̀ kúwà yẹn gẹ́gẹ́ ní làwa níbi ibi tó wá kù díẹ̀ káàtó ó tún bá ti máa ṣe ìgbà tó yẹ kó ní àwọn àgbẹ̀nà mẹ́ta náà oṣù tí ó ti máa ṣe nǹkan ó dàrú àìbẹ̀kọ̀ nǹkan ó dàrú ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ tó bá kù díẹ̀ bóyá àwọn péré àwọn gbóná rẹ̀ lẹ́jọ́ ìgbọ́ ọ̀sẹ̀ ẹ̀ẹ́ ọjà ńlá mẹ́lẹ̀ ẹ̀ẹ́kẹ́ méjèèjì gẹ̀gẹ̀lá ní ìrẹ́fẹ́ tó dájọ́ pẹ̀lú tó tó mò lótó àgbádájọ́ òun ní alkọ̀wíyú alámìn mọ̀túnmọ̀tẹ́ bá mò lótó tí ó àgbádájọ́ kí ló nìyẹn kí ló nìyẹn ó ní kú wà kò ní àmọ́ náà ọgbẹ̀tẹ́ bá ní ọgbẹ́ bòdodo dájọ́ kò wá bòdodo ó lámọ̀ ẹni ẹ̀dùn lọ́kọ̀ lé kíni kò ní kú wà tòmí lè jìlá ní ẹ̀dùn àjá lẹ́tọ́ kó mọ́ tó rẹ̀ dá kó tún wà lè tàbí ẹ̀mọ́ ẹni sábà mi àlè jẹ́nà insha Allah ẹni eléyìí náà máa lè jẹ́nà ẹlẹ́kẹ̀dì kọ́dín àrọ̀fà làákù ó ní adájọ́ sí òmùdodo wàsàbá náà láwùjọ kókò mọ̀ ṣẹ̀rẹ̀ yìí òfin ẹ̀sìn sì yé ó hàn sí wàlákínà hawa ṣùgbọ́n fẹ́ẹ̀nù rẹ̀ wà lè ẹ̀yà àbòbìlá kọ́nà kó sọ wà mẹ́ ọ̀tá burúkú tó wà lára rẹ̀ nìyẹn ò ìfẹ́nu àfọ́ ní ibẹ̀ pé rírà yẹn ọ̀nà yẹn máa ń lò lọ́tọ́ lọ́tọ́ àwọn bùlú nǹkan àlẹ́bí wájú tó náà ní bóríkà ẹ̀yìn ṣùgbọ́n níbi ọwọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ó ní wàhálà làwà wàhálà gbódìgbódì báyìí wọ́n ti kọ́ nìyẹn wàhálà àǹtò wà léyàwó ìnálẹ̀ àwà máta wà lá yusimu àwò ẹ̀hẹ́ àwò yẹ́sùn fún ọmọdé gómìnìkì ìyẹn pé sọ̀rọ̀ àkúfẹ́ ní wọ́n di ìjọba tó bá di ìjọba yóò di ẹ́ ọ̀ní kú sọ̀rọ̀ mọ́ ọ̀ní ìjọ ìtí bàtà ń fẹ́ lọ́mọ sí sọ̀rọ̀ afọ́fẹ́ nu wọ́n di ìjọba ní ẹni ẹni tí fẹ́ nu adájọ́ tí fẹ́ nu bá tó mòdòdó tí fẹ́ nu àjọba àgọ́rọ́ òwò ìfẹ́ nu yóò máa tán fàkọ́dọ̀ bí ọ̀gá yóò mòdòdó lọ ni ó máa sọ jáde fàábà wọ́n yá àbùdìlá kọ́nà sọ wá ń bẹ ìlú ẹni bẹ́ẹ̀ ní ọmọ ẹni ni ilé kẹta kọ́ọ́dí làmúyá àrífẹ̀lẹ̀ hap òun mòdodo àlàmúyẹ́ fàámi àlàmúyẹ́ fàámi fọ́tùmọ̀ ṣẹlẹ̀ yìí kò dé ẹ̀ tó bò fi si gan wàlákin náà wù sàjárọ̀ à fà hákàmà bìí jà ìgbọ́n náà sàyà gbangba fi adájọ́ ẹ̀ ẹ̀ nìkan nígbẹ̀ kẹgbẹ̀ yín wa wọ́n ní wọ́n ti fẹ́ràn ọmọ kẹ́kẹ́ yìí wọ́n lọ́sọ̀ àgàǹgà tọ́rọ̀ bá délẹ̀ ìwé ẹgbẹ́ yóò dájọ́ pẹ̀lá ìmọ̀kan sáábà mi ní alì náà sàwọ́ àfọ́bà ọkùnrin àwòlá ya mú bíi tẹ̀tọ́ àwọ̀ kódà kó ráìtì kódà kó ráìtì tó pé ráìtì ró ráìtì yóò kàn já lu ní o kò pèrèpè ẹ̀kún àyíkàkọ́ ó kẹsọ̀ tẹnu ẹ bá ló bá ló bá ráìtì pẹ̀lú ráìtì ẹ̀ náà bẹ́ẹ̀ ní ti ti alimami fún tèmi ya rahmatulah ta'ala ẹni alukudọ́tù sàlàfà ẹni ẹgbẹ́ abáni ṣe sọ pé àwọn adájọ́ mẹ́ta ni wọ́n mọ̀ ń yẹ fúnfẹ́kú ẹni tó tí ó ti fa fún ìdájọ́ tó dá ní pòṣíṣẹ́ yẹn ọmọlá yẹ sùkù àtẹni tí ò wọ́ tiẹ̀ tí ò bá mú kó wá bẹ̀rẹ̀ wàlùmọ̀jú àbímọ̀jẹ́lẹ̀ ní láti ẹ̀mọ̀ àmọ́ mọ́ rìn ọ̀rọ̀ mọ̀ kò mọ́ fi ìpínlẹ̀ dé àwọn àgbẹ̀ síbẹ̀ tó náà fẹ́ àgbà tó lọ gbé rẹ̀ síbẹ̀ àbí ọba bọ̀ sí gbé síbẹ̀ fàlá yọrọ min àkàrí sọ́ọ̀lẹ̀ nílà mẹ́rin alìmọ̀ annáwó bá fọ́ ani ẹlẹ́ni tó bá wà fún wọlé ìdájọ́ ti àgbà àyàfi yìí tá a bá mọ̀ pé ilé ètò san bí òkà mọ̀. fàlàyé náà fún mi àkánu mọ́lá yẹn fún ìlànà àlùmọ̀ ànáwó àkọ́mù ẹni tá a bá rí pé kò wọ́ ti kún dájọ́ tó bá dájọ́ in tó bá dá ìyá àníkùn àyàfi tá a bá mọ̀ pé àwùjọ ni. àyẹ̀kọ́ ìwádìí pẹ́kẹ́ ẹ̀ láwù mọ́ jíjì òtọ́ sí ní ẹ̀ láwù àyíkó òtọ́ bẹ̀rù ti ẹ̀ náà jáde wọ́n á bìnú pé òun ní gẹ́rẹ́sẹ̀ ọ̀gá alábúrú láyé ní ìpínlẹ̀ òun ló ń sọ fún àbúrò rírà pé ẹ bá tí ó lùkọ́ mọ́ta ayẹ́kùn kùrùsí òtọ́ wà nù kó ti pé ẹjọ́ tó dájọ́ àmà àdájọ́ rẹ̀ lọ pẹ̀lú ìtàbá àkàkùn òtọ́ ni àgbà wọn ẹni òfin ẹ̀kọ́ lè lóní ọwá ní tó ṣe òdá bẹ́ẹ̀ ni tó ṣe òdá áfíkàn gbẹ̀rún ẹ̀ jáde ni ọlọ́rọ̀ ìfẹ́fàrọ̀ al-muwafaq al-imam al-muwafaq ní tí àwọn sọ yìí náà lòun náà gbà wọlé pé adájọ́ tó bá dájọ́ tẹ́ẹ̀pẹ́ tó wọ́ọ̀tì ẹ̀mí ìdájọ́ tó adájọ́ tí owó tẹ̀ ń kọ́ ọlọ́run etí dé adágbẹ́rún tẹ̀ náà jáde àgbà ṣùgbọ́n kò mímì kó ti di adájọ́ kẹrin ẹ ìdí tó tọ́jọ́ wò lẹ tẹ̀lé ìyẹn náà mọ̀tẹ́lẹ́ bí afá afá pàtó àti mi lè sọ̀rọ̀ nípa mi tẹ́lẹ̀ ẹ ìbí ọ̀nà ẹ̀ka ẹ̀lóso tọ́jọ́ ìyẹn jẹ́ ní ẹ̀wọ́n ní pọ́nì bóyá lọ́rọ̀ ìtòsọ̀ bóyá méjì lẹ́rìí tó tọ́jọ́ sẹ́yìn lára tó bàtà alimọ́n fún ìgbà ní ìpamọ́sọ yìí ni alimuwa fà kúdú lórí tàlàpẹ̀ ní alìmọ̀ afọ́ wọ́n sọ fún àjọ wà ní ibùn kùdá alìmọ̀tìlẹ́sì رحمه الله تعالى ففي الحديث التحذير الشديد من الفضاء بالهوى حديثي ọwọ́dún wa ń kìlọ̀ fún agbẹ̀rẹ̀ lọ́nà tó lágbára pé máa fìfẹ́ ẹnu dájọ́ ní tó léwu ní bó láti mọ̀ pé ìkìlọ̀ yẹn lágbára àná jẹ́ kó yà pé tó lè láì jẹ́ kí yẹn láǹdì sí bójú inú náà ni ẹ̀rọ títí bá ti la ọ̀rọ̀ náà lọ pálẹ̀ ìgbọ́rọ̀ kékeré náà ni ọ̀rọ̀ kékeré kọ́ kéèyàn máa dájọ́ ni ìdájọ́ ni kí ló yẹ káwọn fẹ́tẹ̀ lánà gbogbo ẹ̀sẹ̀ tẹ́ bá tó sọ pé ìyẹn wọlé abọ́lọ́lá ní ẹni tó ṣe àbí arí hádùn fún ṣe ìjẹniyà báyìí wà fún gbogbo ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ kí ni ó máa jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ni nínú ìtàbá ẹ̀ṣẹ̀ náà ẹ̀ṣẹ̀ ńlá ni. àwọn olùkọ́bá bìjà àbí kéèyàn máa dájọ́ pẹ̀lú àyèmọ̀ kan. fàkókò lùkàlù amúrò àbúrò ìwà àwọn èèyàn lágbàájọ́ o tó lọ gbẹ́bí fáláre tọrọ gbáre fẹ́lẹ́ bíi tó ń ta wọn wọn rú ìwà àwọn èèyàn lágbára gan kúrà pé èèyàn bá ṣe bẹ́ẹ̀ fún ìwọ ọlọ́run ẹ̀gbọ́ tó bá túbà ọlọ́run lè borí yìí kí ó padà síbẹ̀ mọ́ bọ́tá yẹn tó ti lọ dájọ́ tó ti tọ́ gbalẹ̀ lé ìfẹ́ lè tọ́ sí báyìí tó sùnfànùlà ibi tó yẹ pé lè ti gàrí tọ́ sí dálẹ́bi wọ́n yẹn ran lẹ́wọ̀n àbẹ́tọ̀ ẹ̀kẹ́ ní ọ́fíìdùn. Fáwọn ni mo ti sáfẹ́ ìfúláwọlé mọ́ràn o mọ̀ pé wo ìlú àwọn ẹ̀dá mọ̀bùn ní yíwá láti ṣáà ohun tá a wá ọmọ ní wàhákù lábàbí ní alákiri alátàìsí ìwọ̀ ọlọ́run àgbéṣẹ̀ lórí ìrọ̀rùn ló bá rí tọ́bá ti túbá ọ̀tí ìrọ̀nà lọ mọ́ ti wọ ẹ̀dá lágbàá tọ́bá lọ sàbòsí tọ́nà dájọ́ tọ́gbẹ́rì fálà ìtọ́gbẹ́rì àrífẹ́lẹ́gbì àbòsí ńlá ni ó

تنام عينك والمظلوم منتبه يدعو عليك وعين لا يغفل منه يدعو عليك وعين لا يغفل منه أقول لي لا تسلم منه هو لنا في الله wọ́n sábù sí ìdáná kọ́ńtàbù ẹ̀dì lọ tó bá ti lágbára ẹ̀kọ́ wa ń kò pé mo ṣe pé ààrẹ tó yẹ fi ṣe ṣe àbòsí tó yẹ lókè yẹn lágbára ni kó jẹ́ bí jọ́ọ̀jì tó yẹ ń dádájọ́ tó ló ti wà nípa agbára wọ́n ṣàbòsí tó bá lágbára. pàgbónú mo yẹ kí ló ọ̀pọ̀ bá ó ìlà nẹ́dàlì tí ẹ bá ṣàbòsí àti bọ̀ ṣàbòsí ìyín padà kábàámẹ̀. torí pé tàná mu àyè náà kà wáyé mọ̀gbìnlóòrùn tẹ̀lé o. ìwọ bọ́ tàbí tí ọ̀tẹ̀ ti gbàgbé ń tọ́sí tó wà lẹ́ alẹ́ létọ́ ti tún lé tán hàn wà pìyàwó ẹ̀. àbí tọ́ hàn mú tó ń sùn fọ́nfọ́n ọdí ti tàbí dé kalẹ̀. wà mọ̀gbìnlóòrùn tẹ̀lé o ẹjọ́ tàbí tí fún wọn lè sun يدعو عليك وعين لا تنفرغ يدعو عليك وعين لا تنفرغ يدعو عليك أيوات مريك yóò mọ̀ sí pẹ̀lú ìkúrò àfúnlọ́ ṣẹ̀dù sọ tó bá ti rìn lásán tí iná ti jọ ṣe mú ìpè ní wọn jẹ́ fún ẹ̀ tó tí wọ́n sùn yẹn tó ń wò sùn ọmọ pọ́nù ọba ọba tí èdè kíní tí èsùn ni àsìkò tí wọ́n sùn ẹni ràbọ̀ tí ò ní sùn títí bá lọ yóò wà lọ bọ́nà ọba tí é ní gbọ́dọ̀ ìbílẹ̀ sáré ìdíje pàápàá jùlọ tó bọ́ wà ní ọmọ ìrò òkò yìí láti pé ìwò ẹ̀dá amúrùhá àfihàn tó lágbàá ní wà àbábọ̀ ìṣẹ̀dí ìyá ọlọ́nà tó lágbàá ní náà المنذ التيمية رحمه الله تعالى أن الواجب اتخاذ ولاية القضاء دينا وقربا ẹni oyè ká fẹ́ ní jọ́ọ̀jì tó yẹ ká fi ṣe ni pé a fẹ́ ṣe sílọ́n kẹlẹ́ ayóde òní ẹgbẹ́ akọ́ fẹ́ nìkan tí ẹgbẹ́ fámìlì ẹ̀dùnmọ̀ jubilé owó dé kí ni owó dé àtàlálẹ̀ àti àrámù ẹlòmíràn tó lọ kọ bá àwọn yẹn ayé tiẹ̀ lọ ṣe ẹni tí ò tẹ̀lé ẹ̀kọ́ tọ́lọ́ ta ilé ìlúfẹ́ lọ kọ́ ọmọ ẹ lọ di nígbà ẹ bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn sọ́lá tó máa fi ṣe lọ́wọ́ mi kí wọ́n fẹ́ lọ dájọ́ rẹ̀ fi ṣe lọ́wọ́ ọkùnrin bá rẹ̀ fi súnmọ́ lọ́wọ́ fàínà mi abdul kọ̀ọ̀bá nínú àwọn iṣẹ́ ìjọsìn tó lọ́lá lẹ́yìn kí وإنما فقد حال الأكثر في طلب رئاسة والمال فيها ẹwọ ẹ̀rọ ọdún tèmi látàrí wọn yóò fún tèmi àti náà tèmi wọn lọ́wọ́ ètò ọ̀rẹ́dì ẹ̀sìn yóò fún tèmi ní ẹni fẹ́ tó bá jẹ́ púrúlẹ̀mù ni pé ìṣesí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni pé wọ́n máa ń gbà pé yìí rè áàfà nílẹ̀ ìdíjọ lórí ìdíjọ ìjọba bíi ṣífù ti di kìtì jọ dárí wà lásán ẹwọ láti lè yáyé fún fún tèmi àlàyé wọn fi hàn tèmi àti tó bá wà láyé tí wọ́n ti kọ́. sọ́fàánàlá ó ní tó ọ̀pọ̀lọpọ̀ ọ̀yẹ̀ wọ́n rí bí ká ìrìnà rẹ̀ dolórí wàlúmọ́ọ̀lì fi hà abẹ́kú omi bẹ́ẹ̀. ó tí wà látọ̀nà aláàlú pé gbadẹ́ àti tí wà ní àlùmọ̀kọ́rọ́ ẹ pé nǹkan tí wọ́n wò ti pẹ́ mo ìtọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ afẹ́ ní ẹjọ́ kẹrin àná wọn sálàfù àmọ́ sínú oyè tẹ́mọ̀ ń sá fún sẹ́yìn tẹ́ gbà lélẹ̀ aláàrẹ ní sálẹ̀ pàtì mẹ́wọ̀n nítorí pé kò gbòye pé wọ́n ti kíni wọ́n di jọ́ọ̀jì. ẹ bá ti lọ́pọ̀lọpọ̀ àwọn àfáàsì ẹ máa ní kọ́dí ni wọ́n kọ́dí ni wọ́n ìmí tó bá padà níbi ìṣẹ́yọ́ ni ọ̀rọ̀ dáwà ti kọ́ kọ́tírà ó máa lọ rè láì ní onípa àkọ́ síbẹ̀ àwọn kọ́ọ̀dì kọ́jọ́ máa ń fi lè bàá gíráfì àǹfà mi ẹ̀rùn fọ́pọ̀lọpọ̀ àǹfà kí n tọ́ kọ́ọ̀dì oúnjẹ kọ́ọ̀dì báyìí oúnjẹ kọ́ọ̀dì báyìí oúnjẹ láti lò dáadáa nípa àwọn ọmọ ẹsùn mọ́ lọ torí èèyàn fẹ́ ń tà ní àwọn ìsìn ẹ̀rọ tọ́nà sọ lákàírọ̀ fi kẹsẹ̀rí mínà jùwáwó ìlàmán amọ́rọ̀ bùmàrú fi hàn ìsìláì ìlàmán amọ́rọ̀ معروف أو إصلاح بين الناس إذا تنبع في سلاسين وكثير إصلاح بين الناس إذا تنبع في سلاسين وكثير إصلاح بين الناس bákan náà òfin ẹ̀sìn lórílẹ̀ òfin rìn ìgbọ́dẹ̀ ẹ̀ bá lọ gbé ilé tó fàyè gbé ayé ní fi ń wá ọ̀rọ̀ ló lè wù ú ọ̀kọ́lá fi ṣẹlẹ̀ ìtìlẹ̀ wọ́n ní wà fìlìkọ́bá kátọ́rùn àbíyàn bẹ́ẹ̀ ni bá ti láǹtí iṣẹ́ kátàdájọ́ àti ìsìn náà bẹ́ẹ̀ ni ló wá léwu tó pọ̀ wàdáwọ̀ kẹbíru tí wọ́n yìí lélu lápọ̀fì alẹ́ni tí ó bá fẹ́ jẹ adájọ́ yóò pè rúrù tó lágbára tó wá fẹ́ jẹ adájọ́ tó fẹ́ gbogbo ọ̀nà àjẹtẹ́lẹ̀ yóò mọ búlọ̀kù onímọ̀ gba gífù sí gífù anábìlẹ̀ ẹ̀tọ́ jẹ́ láti àdáyà mìíràn gbúlù àdáyà ọ̀pọ̀lọpọ̀ ìyẹn pé gífù tí ó ti tẹ́ máa ń gbangba mi ẹ́ ẹ́ máa fi ń pe wá bẹ̀tẹ́lẹ̀ ẹlòmìnira ẹni tó ọ̀pọ̀ ìkẹ́kẹ́ padà lòyún máa dọ́gbọ́n fún ẹgbẹ́ ìfẹ́ náà gbogbo làádájọ́ mọ̀ ẹ̀sìn ولا رجاء في الحديث قالوا أنا حديث بمن جئل قاضيا ومبوذي من الشيء والله أعلم في أن يتبع في الشيء أداجو فقد تبع بغير لا يمسي wọ́n ti lè kí ni wọ́n ti dú wọ́n ti pa rẹ́là ó máa fò sókè ó ti ráyà ó ti rí ọtí ti ṣe jọ́ọ̀jì nínú kan wọn náà máa fò àbí bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ti dú láì ó léwu wọ̀yá mi mo dòkó ìfìkọ̀dá alámọ́lá ayọ̀ sínú ẹlẹ́ni tí ọba ti pọ̀ ẹjọ́ dá ó mọ̀ tẹ̀lé sí ìwọ̀ ló jẹ́ fún torí inú àwọn mẹ́tẹ̀ẹ̀ta bá rìn mi kọ̀ yìí ó súnmọ́ pé inú àwọn méjì ti gbẹ̀yìn ní òsèkéde yóò bọ̀ sí. kọ́lá tó ti ìsìlámù àdìmọ́ fún sí mi àdìmọ́ máa adáfil àníyà tó lè mùsàwó dáfil ìwìláyà wọ́n lẹ́ni tó bá lọ di jọ́ọ̀jì tí ò wá ní qualification tí ó wà ráńtẹ̀ láti di jọ́ọ̀jì ta ààrẹ yìí ń rùn òdì òdò dájájọ́ wà kọ́ra alàdáni kò tó wá kó bẹ́ẹ̀ lórí ẹ̀ bá àti jù bẹ́ẹ̀ lọ yóò ti dèrà ní ṣúgà ní ibi náà ó lè kíni òhó kù sí kò sá kó bẹ́ẹ̀ àmì láti ìjáde wà tóbi tí wọ́n ń fi àìmọ̀kan àtàbò sí dájọ́ láàrin mi fàwọ́ àfáàtọ̀ kí ní mẹ́rin rẹ̀ jẹ́mọ́ òkè mi wà láti náà fọ́bọ̀ àkáàmù ìdájọ́ rẹ̀ àlébùṣẹ́ àbí tàbá rí pé hápù ní lórí pé òdúró ti wà lẹ́sẹ̀rẹ̀ kó di ẹ̀tún díbẹ̀ torí pé kò wọ́ọ̀tì ẹ̀ a ní ẹ̀sùn wá lòdájú ẹ̀ wọ́n lè torí tẹ̀lá ti lòdájú a lè pé a kù wá ní níbẹ̀ فقال شيخ تكي الدين أيضا الإمام ابن تيمية الفرق بين القاضي والمفتي kí ni àtúrà ní kọ́dí àti mufti tóbi méjì ìlànà yẹn jẹ́ ẹ̀sìn àti àwọn ẹ̀jẹ̀ kọ́dí mẹ́rin mufti láàrin àdìgẹ́rẹ́ àìjẹ́ ẹ̀dùn ní ó yẹ káàmì ẹ̀jẹ̀ sàlámì jẹ́ náà ayọ̀ àwọn ìyàtọ̀ mú mufta ti kọ́ ní ilé ẹ̀lọ́lẹ́wọ̀ ó ní yàtọ̀ nípa anil kọ́síyá yorùbá yìí lọ fún ọmọ ṣẹlẹ̀ ìyá kọ́dí ó sàlàyé òfin ẹ̀sìn ah mufti ẹni tó bá gbé dájọ́ wá wọn ni kéde ìdájọ́ nípa ìdájọ́ tó bá ń kírun lọ kí ìdájọ́ pé ó fẹ́ ìdájọ́ báyìí kéde máa mú mufti ẹgbẹ́ tani mufti mọ̀ ṣe kí ni mufti mọ̀ ṣe ṣẹ́gbẹ́ kó lè lásán <laughs> ní ọmọ lọ àbíbáwò ìdájọ́ ẹ̀sìn sí ni wọ́n ti mọ́ ń dá táàrí ẹ̀rọ sí láàrin ọdún kẹrin àti ẹ̀rí ìdájọ́ kan so mo fi owó mo ṣe mistake ni o kọ́dínà kọ́kọ́ ana al-qadiya yubayyin al-hukm ash-shar'iyya wa yulzimu bihi a ní ìdájọ́ ẹ̀sìn òfin ilẹ̀ yóò tó wá tó láti ẹ̀sìn yẹn tẹ́ ẹ gbọ́dọ̀ lọ ní adájọ́ wal-mufti yubayyinuhu faqat mufti ó kẹ́ sàlàyé lẹ́yìn jẹ́ àbí wọn lágbàjá tó bá ti báyà báyà lọ́dọ̀ rí mufti olùkà á sálọ́dọ́ yẹ lọ́mú wá ní ẹ̀ bá jalè ní ẹnìkan jalè ní three hundred àyàn wọn jiyàn ẹgbẹ́ kí náà ti fún ọ̀nkì lọ́wọ́ ni mú ti wá ní wọ́n ẹgbẹ́ bá ti wá kó lálùkọ̀ tó wá lè mú wa. ó ń lágbára ẹ̀ ó kẹ́kọ̀ọ́ fún yín wọ́n lò wọ́n lò ó ti yọra rẹ̀ rẹ̀. ṣùgbọ́n kọ́jú yóò kò fi hàn nẹ́tọ́ wa tó torí pé àwọn adájọ́ ti fún lágbára yẹn àwọn olórí ìlú àpọ̀nù. فالمفضي أوسع دائرة من القاضي أي مفضي منفع يقاضي له لأنه يعني يفضي من الأمور المتنازع عليها وغيرها ترك المفضي في ọ̀rọ̀tọ́wọ́sọ ọ̀rọ̀tá yìí pàpà wà lórí àti tí ò sí pàpà àbí ẹnikẹ́ni gbé ọ̀rọ̀ sí tí ó ti ṣẹlẹ̀ gẹ́ àbọ̀ gẹ́gẹ́ lórí ẹ̀kọ́ òun tó wà tẹ́nikẹ́kẹ́ òun gẹ́gẹ́ ló tẹ̀ sí fúnra rẹ̀

nígbà tí mo sùn wọn á lálàá báyìí tí wọn àtàlá rẹ náà ní àjọ pàdé kọ́ọ̀kì mi ọ̀rọ̀ òun fẹ́ gẹ̀rẹ̀ ìrọ̀lẹ́ àyí sí ẹ̀rùn ó sì ẹgbẹ́ fún àti ẹ̀kẹ́jọ́ ń fa ìbádẹ́rẹ̀ kan apákẹ́kẹ́ mi rẹ̀ pé ìyí ẹjọ́ ti fàǹfà àti tẹ́ ìfẹ́ ní ẹmọ kó wá wájú ta ní wàlìkọ́ọ́dí ìgbẹ́kọ́dí tẹ̀ láyàtọ̀ alákòkòdọ́ owó ilà bìlìmọ̀sá ilẹ̀ ìmọ̀sánáfà òfíyà bẹ̀rẹ̀ náà ètò máa ń dá ní táwọn èèyàn méjì bá ní ń fàdá àmàlà ní ìran bàtẹ́ ìjọba tó jẹ lọ́wọ́ ní ẹni tẹ́jọ ń fa ọ̀rẹ́dà àbí tí ó bá wá ẹlọ fún ìwé pé ilé ẹjọ́ fẹ́ lé gẹ́lẹ́ kò fẹ́ ẹni àìsí sàǹfà ti wà ní ṣùgbọ́n mú sí sàǹfà lè wà ó sì lè máa tuntun kò lè máa wà nípa bàbá wà náà fẹ́mi ìbá kan ẹ̀rọ ọmọ sí kí ni ó ṣe wọ́n kàn sọ òfin ẹ̀sìn ní ẹ̀yìn lẹ́mọ̀ bí ẹ bá ti lè sọ̀rọ̀ ta'ala ta'ala pe ni mufti ìjẹ́ ìlú ní mọ́mọ́láka ó sì ìdè lóyún ìdè lóyún bí wàá lọ́wọ́ pé ìdè ẹ̀rìn mú sí àlẹ́ta ni sheikh abdulaziz bin abdullahi al-sheikh ìjẹta ìjẹni sheikh muhammad bin ibrahim nígbàtí ìjọba alùsùn ìdíyà ti dé kíkà àwọn ẹni mú sí onímú àkọ́kọ́ sheikh muhammad bin ibrahim ẹ̀wọ̀n ṣe kùn bá ṣe kà ṣe kú àpò bàbá wa tí wọ́n abẹ̀rẹ̀ ṣe kí ni ṣe kà ọ̀bá àbúdá ọlá ọ̀tà àlà. ṣe kù bọ́ ẹ̀nà tó pín ní láàyè tó ti won abere se ki ni الله تعالى oba abuda ola ota ala في الفتية وتخيير المسائل والقاء في الإشكال وحيره بل عليه أن يبين بيانا مثيرا للإشكال لا يجوز ترويج في الفتية فتية فتية ẹ̀fún ká òfin ẹni tó gbé wáyé ẹ̀sára ìfún wata yíru ní masá ìkú àbíká mú masala báyìí nígbà masala báyìí tó bá ti gbé wájú rẹ̀ náà wà ìlúkọ́ òfin ìṣẹ́ كتب وإلقاء في الإشكال والحيرة يسئل تنسل عقنيته يسنه رجوع بل عليه أن يبين بيانا مثيرا للإشكال إشكال نجوى بعد مفتي يسئل يجولني báyìí báyìí lọ́rọ̀ rí báyìí báyìí báyìí lọ́tọ̀ ẹ̀yìn ẹ̀rẹ́ bá ṣe ṣe láyé lẹ́yìn ìgbà náà àwọn àǹfààní tó rí kánà àdìdábẹ́ bá bù alùpọ̀dọ́ òkèlè fáàrù tó tútù ṣẹlẹ̀ yìí wọ́n ní ẹjọ́ dídá níjọ́ jòdá ó fẹ́ fi òfin ẹ̀sìn nílẹ̀ ó fẹ́ lábà àwọn ènìyàn fẹ́ yẹjú ẹ̀ alhakimu láwùjọ sọ̀dáàtà ìfà oníròyìn mẹ́ta adájọ́ àwọn àdìsí àti ìsìnbát ṣáàhìd anika gbogbo ẹ̀sìn òfin ìrìnlẹ̀ onímọ̀jọ́ ṣáàhìd pé nǹkan ìbò tó rí àmì ìdí àti ìtẹ̀bùyé lè fún mufti ẹ́ wáyé tó oníwà àtàlàyé ẹ̀sìn ẹ̀wù báyìí báyìí báyìí báyìí báyìí lásìkò yìí mọ̀jọ́ kí ni mufti ọ̀rọ̀ mi ìdí àti ìtẹ̀bùyé lè fún mufti tọ́ni tó báyìí tó bá fi ìrìnlẹ̀ tí bá fi rinlẹ̀ tán ẹgbọ́rọ̀ tẹ̀lé báyìí ìròyìn kí ló tó mọ̀ ẹ̀ ìròyìn ẹni tó ní authority tọ́lájọ́ ẹjọ́dọ́wájú mufti alẹ́kọ̀ọ́yí sáàìdì ó mọ̀ sí lórí tónà tí ó jẹ́ ìrìsì àbí ó sì dájọ́ jẹ́ mufti ọ̀nà méjèèjì ọjọ́ kọ́ dé ṣùgbọ́n tí láti wọ̀nyí kó wá lo sùlùtọ́ọ̀nù fáwà rẹ̀ òun ò ní kíni kò kálọ́gbé wá mufti ò lè ní àmọ́dájọ́ ah, fún kò wá wá ẹlọ́gbé wá kẹgbé wá lẹ́pọ̀ àbílé mufti mufti ò lè kíni kò lágbára yìí àti authority wà fún tani kọ́ọ̀dù tó tó jẹ́ mufti tó ló fi ẹ̀sìn nílẹ̀ àkọ́kọ́ lọ́nà wájú sáà ìfúnjẹ́rìí sí nǹkan yẹn nígbà tó gbèdéwájú ẹ̀ fòfin lẹ̀ وثم أصبح نعم العقل في القضاء أنا دلولي إذا جو الاصل هنا بمعنى الدليل ما أقول فيك زي ما قال إنما العقل في شيء بمعنى دليل وحجته ربنا يا داود إنا جعلناك خليفة في الأرض afẹ́ẹ̀sẹ̀ kàlífà lórílẹ̀ nílá tó kàlífà sí ẹ̀kọ́ mú tó àrùn sí lọ́lọ́ tó bá gbàtẹ́ ní òsínú wa ọlọ́run bá ágbè ní àbí báwa nígbà tó wá ní àlífà rẹ̀ kí láwà tó àlífà ti ní kẹbọ́lọ̀ tó pé yáadá ó gbé ní ìgbà nẹ́ká kàlí أيضا قال رب الملائكة إن جاعل في الأرض خليفة صاروا مني أيوة tí ẹ̀bá tó yà rí ní ẹ̀dùnmọ́ ló lé lórí àlèmí ìwé ẹni tí ó máa pẹ̀lú nìkan abẹ́dà ó jẹ fákún bẹ́ẹ̀nà náà sí ìrìnàjò wá dájọ́ láàrin àwọn èèyàn pẹ̀lú òdodo wàlá tẹ̀sẹ̀bẹ̀ ẹ̀háwá fàyòdé lákàán tẹ̀bẹ̀ ilẹ̀ la wọ́n fi fẹ́ ẹnu dájọ́ kó máa tọ́ ẹ́ náà ìfẹnuwọ́nsẹ̀ ẹni kò jẹ́ kéèyàn lè rìn tọ́lọ́ èrí nínú alukura nínú súnà anábì ní ìbàjúsáàdà alhakim fàásọ́ tí a dájọ́ tó bá gbìyànjú alhakim wọn náà ìmọ̀nà alifọ́jú pé mo lè sọ lẹ́ẹ̀kan tó gbìyànjú tó gbìyànjú ẹgbẹ́ tó ní àjọ náà yóò gbìyànjú ìrùkùnkùn ní máa yáró gàgà ní tó fẹ́ sọ yóò wò pé kí lọ́lọ́run pa rẹ̀ tó dáná bí sọ yóò tún yẹ ẹlòmíì náà oníwò pé bí mi ṣe rí nu tó láwọn gàrú pọ̀ báwọn tó bá bọ̀ àǹkọ́fìlì ìlànà àwọn tẹ́ pé wọ́n lè máa bọ̀ lẹ́ni àbẹ́wọ̀n àti inú ẹ̀mí ò ní máa àpèmára àmọ́ ní pẹ̀lẹ́ níbi ẹ̀fẹ́ tó lè tún kúrá nìkan tó ń gbọ́ lárúbáwá lárúbáwá ilé òjì nẹ́wó lárúbáwá mi lọ́mọ náwó àwọn lárúbá àjẹlẹ̀ bí àwọn abákẹ́rẹ̀ wà Umar gbogbo wọn a máa lọ ń gbé tẹ̀síìlì lọ bá tani ànẹ́bí fọ́nà àwọn ògbọ́ lárúbá ni fèyí ó gbìyànjú bóòdà ti tu bóòdà ti wá ìdájọ́ òun ti mú bẹ́ẹ̀ tí ẹ bá wá ṣe bẹ́ẹ̀ fa àṣọ tó yẹ pé ẹjọ́ yẹn bọ́ sí fádà àjọrọ̀ yóò pẹ̀sán méjì pẹ̀lú àtọ̀ àtọ́wájú pé mi tẹ̀sí mi tẹ̀ pẹ̀lú gbìyànjú tó fáláwo ajẹ́nu yóò bẹ̀ kàkà ẹ̀sán olówó àtàlómọ̀ ẹ̀rọ pẹ́tà ọ̀nkan ẹni àkọ́kọ́ méjìlá débi fún tiẹ̀ kí ló dẹ̀ sẹ́ ẹgbẹ́ méjì ẹjẹ́ rẹ̀ sí sọ àwa sọ kí ló tó bẹ̀rẹ̀ méjì àwọn fáwọn ọmọ lọ lábẹ́ nǹkan méjìlá débi fún mi tiẹ̀ ẹ́ èkejì náà dájọ́ nǹkan méjì ni àlẹ́bí sọ bẹ́ẹ̀ tí bá tó sọ ẹ̀ẹ́jẹ̀ tẹ̀rùn bẹ́ẹ̀ tó sọ lórí látọ̀ alárúbá ẹ̀rẹ́ tó gbé náà ìkẹ́ méjì làlẹ́bí sọ iná ló jẹ́ kí ó ní ládá méjì ẹjẹ́ lẹ́gbẹ̀ẹ́ mi ìjìtá àdà ó gbìyànjú ẹ̀yẹ ẹ̀sọ̀ kejì ẹ́ ọ́ráìtì ó gbìyànjú ọ́ráìtì ẹ̀ẹ́ ládá méjì náà ẹnì kejì ó ń gba ládá kan àbó òsùnmọ́ kẹ́nọ́dé ó dẹ̀ rọrùn jìntẹ̀ kí ó tó gba ládá kan ó gbìyànjú ìgbìyànjú náà méjì papọ̀ ó kẹ́ ń kí wàá gbìyànjú ń kọ́ ó kẹ̀ ráìsì ni ẹ̀rọ pé òun ò sí ráìsì àbúrò ráìsì àṣíkáwí ìsàlàmù lè ṣe ìrìnlẹ̀ hákímú fa àsọ́ọ̀bà adájọ́ tí ó gbìyànjú fa àsọ́ọ̀bà tó wá ráìsì fáláwú fáláwú ẹ̀dá no àní mo fẹ́ ti tiẹ̀ ibẹ̀ làwọn lè tẹ́ ìlú àkí adájọ́ òdèkè kò gbìyànjú wọ́n àkọ́ ọ̀bà ó wá ráìtì fọ́láwù síláàbù نعم Ọláàlá. Àkọ́kọ́ ohun ìsínú àdífì. Tí ò bá gbìyànjú, gẹ́rí bá jọ tó wájú lójọ́ sọ yìí. Ìta àpánu ìgbàgbọ́ ló sọ wọ́n tó jẹ́ pẹ́lẹ̀ ní ọgbà. Torí pé bó ti ráìtì náà ló lè ṣe kíní. Èdè mi ṣe kí ó dá gbogbo àwọn èèyàn nù. Ẹni ìwé ẹgbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ti nu owó kẹta. Bàbá أيها قال شيخ الإسلام أشارك أشارك نصوصه كلمات جوامع أشارك أصفي أصفي طلع أصفي أبو أنفة أشارك نصوصه كلمات جوامع wọ́n máa ń gbé dájọ́ nìkan lórí àwọn ní asòfin ah, <laughs> ẹgbẹ́ tọ́lá asòfin alìkọ́dí tí wọ́n lé wọ́n gbìyànjú nígbà tó kó lásòfin mufti lásòfin ok mufti ẹni tó mufti kan lórí lófin ẹni tó àwọn tó máa àfọ̀tẹ̀sẹ̀yìn ẹ̀kẹ́ àbúrò sílá ń tọ́lá lárúbánà lọ sí darí àbá yìí ọ̀nà ìjọba ni gbogbo ẹ̀yìn tẹ́sọ́ ní ẹgbà èdè sáàmù láwùjọ lè ní sọ ni tọ́bá ní asòfin nínú ẹ̀sìn ọlọ́run lásòfin ìyẹn lẹ́yìn kọ́ ní gbígbìyànjú pé kí lọ́lọ́run wí káyọ̀ lásòfin yóò tẹ̀sán agbìyànjú tó kẹ̀ mú òfin tó ti délẹ̀ ni. pé àfáàgbà àfáàgbà tó mú ẹ̀sìn kí ló yẹ kí àbọ̀ àlímọ̀ sílẹ̀ ká mọ̀ pé tó mọ̀ ìdájọ́ dáadáa sílẹ̀ ká mọ̀ pé sílẹ̀ ká mọ̀ pé Yorùbá òkò dájọ́ ẹ́ á mọ̀ òfin àwọn àbá mọ̀ òfin wọ́n tẹ́ bá tọ́ bá kéwúrọ́ kémi títí ní ìwádìí wọn sọ wọ́n yẹ sáà mo fi wàá fẹ́ tó bá sokùn mọ́rùn tó àwọn amòfin àjà tí ò lè dájọ́ ọ̀rọ̀ àlùwàlá tí ọlọ́run la kò sí yẹn tó bá mú òfin yẹn gẹ́gẹ́ tó wọnú títí dáadáa tó jinlẹ̀ ó ní kíni amòfin ìsìláwẹ̀ tìǹà àdúgbàrà sọ̀rọ̀ yóò dédé sí àwùjọ támo akòfin ọlọ́run àmì àyè ọlọ́run tànẹ́bí gẹ́gẹ́ bí àfọlùsùlù rẹ̀ ṣàlàyé wọ́n ní ẹkú ọ̀dọ̀ pàmẹ́bí náà tó ní pàmẹ́bí náà òun kọ́ ló ṣe èyí tó bá sọ ọlọ́run ló dé kíní lórí kó sọ. but ìsìlá ọ̀yẹ́ ti gbàgbọ́ ọ̀rọ̀ náà fáàmì kan ní máa náà kọ̀ọ̀kan èyí rè ìwé àdìsá lẹ́bí náà láti fún yẹ fáàdé ọ̀dọ̀ ọlọ́run ti wá ṣùgbọ́n bá gbọ́ ní bí àdọ́wà ní àlẹ́bí náà àsòfin ìní ìjọba ní òfin ìgbẹ́gbà lẹ́yìn ẹ̀ pé nẹ́sẹ̀ nínú àná. wọ́n wá ní ọ̀rọ̀ asòfin lòsùnsòhún ọ̀rọ̀ tí bá a máa mú wá sáàtì mú fi dàwà nínú kẹlẹ́mọ́tì dàwà dàwà àti akẹ́lẹ́mọ̀ kékeré tó lè túmọ̀ tó pọ̀ yìí. ìyẹn náà bá wa pàkọ̀dọ́ yàtọ̀ níjà bákan náà àwọn iṣu tó tóbi lójijì ní ẹbí ó gbélé lójijì pàkọ̀ wá ṣù àmà lójú kan píríncípù tó pé tó tó gíní tó àjẹnẹ́rà yẹ̀mùtẹ́nu ayàmùsọ̀ aláàfúnlẹ̀ fárídín ní jùlọ yàtọ̀ ààlà ilá ayàmùsọ̀ yàtọ̀ tẹ́ àwọn agbóhùn yìí àlùmọ́ lè fún gbogbo nǹkan tí mo ṣẹlẹ̀ sáàtì kí á mú èdè síbẹ̀ tí mo ṣẹlẹ̀ láyé ṣùgbọ́n èyí tó ti jẹ́ pẹ̀lẹ̀ là ń máa padà sí ìfẹ́lẹ̀ mi ò fẹ́ gbọ́dọ̀ pé à ẹni ló fi òfin di látàyè jọ́wọ́ tó ti lọ láti yá nẹ́bí ó rò pé ìyẹn ti tí ó ti lé lẹ́kọ́ ti pẹ́ tó wá ní kẹ́lí mọ̀ sára ní kùránì náà ni náà láti mọ ẹ̀dùn fún tètè tó ló ti bẹ́ẹ̀ ọkọ̀ àti wà nínú ìkíní ẹlẹ́mìnì háyà níbi ṣe pépè tó wà ẹ̀fẹ́ wà fẹ́fẹ́ ìjà rẹ̀ ṣe ètò jẹ́ ìdájọ́ kó di ní ti gbé lẹ̀ ẹ̀jù ìyá àti àwọn kẹsẹ̀ tuntun tó ń jẹ jáde làwọn àmọ́ lọ wò láwọn lọ wò ẹ́ falabuda mi lè ṣe àti ìyá nítorí àwọn kẹsẹ̀ wà ní ẹ̀ṣẹ̀lẹ̀ tó jẹ́ àwọn fara ìyá àti ìyá àwọn àgbìyànjú pé kí ló bá bá mú bí ti afa abdulrahman sóbìnrin lè wa mọ́tò kí ìdájọ́ kóbìnrin wa mọ́tò kóbìnrin jẹ́ pilot àkẹ́bí tí mo ti ráàbù tọkọ lè níwà ń bẹ̀ wò ó ti dé ó ti ó ti hẹ́ẹ̀ni ẹ̀fẹ́ ìdájọ́ méjì lè fi gómìnà jẹ́ pilot kílẹ̀ rí ṣé plane wà láyà níbi ni àbí mọ́tò wà kílẹ̀ rí. àbá àtàkùn àbá gbẹ̀yìn kí ni torí pé láyé ànẹ́bí àwọn obìnrin náà ń gun kíni nǹkan ìgbà náà ìpínlẹ̀ ẹ̀ ti wà pé nǹkan ẹ̀kú owó dáwọ́ kàkàrà máa gùn obìnrin náà ti kíni ó lè kọ̀ǹtúrò ẹ̀ obìnrin tó kàn bá wá bẹ́ sáàpù ìgbẹ̀lá àmọ́ mo pé tí mara mú wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó kù nù aṣọ òun ẹni kó wọ̀ nígbà tó ń bàtẹ̀ tẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mọ́ ara wọn antarctica àtàwọn ọdún oníṣirí jẹ plane lọ́jọ́ náà gẹ̀gẹ́ wá rí àwọn ìkan bí àwọn jordan àwọn kìnnìkan gẹ́gẹ́ pilot wọn obìnrin wọn pẹ̀lú jáàpù àánú kan wájú kan máa wọ̀ ìjáàpù àwọn bí ìjáàpù yẹn máa tóbi jẹ́ wọ́n lè wá plane lọ. ṣé mọ̀ náà wọ́n yéṣu bẹ́ẹ̀ pápá jùlọ bí kátàkárà irú yéṣu bẹ́ẹ̀ pọ̀ tó yẹ pé ní àmọ̀dá padà sí pínlẹ̀ àkótọ́ gbèsè tó ti jẹ́ tó lè píríncípù tẹ́lẹ̀ ti délẹ̀ ilé ìtẹ̀jẹ́ jáde ní abẹ́rẹ́ àkótọ́ bẹ́ẹ̀sì lórí píríncípù tí ẹ̀ ti débi ní tó ti délẹ̀ ìyẹn ni adájọ́ ti gbìyànjú gan pápá jùlọ ní àsìkò tí àwọn nǹkan tuntun tó bá yẹn ṣẹlẹ̀ onígbẹ́ ẹ̀sẹ̀ láyà rẹ̀ ni àgbà tó yí asòfin lófin ní o ti gbélé lójú àwọn ẹ̀tọ́ tó ní wọ́n ń yà ní abẹ́rẹ́ ani asẹ́dẹ́kùn fi kẹlẹ́mọ́ ti dáná ọ̀la òun agbóyè pé n tún wà tí òun fẹ́ dání tún wà ń bi kẹtó ti wà nípìnlẹ̀ yẹn tàbí kò sílẹ̀ náà àgọ́dọ̀ fádù kìfáyà gbogbo akọ́lá dàdájọ́ fádù kìfáyà kàlìmọ́ ọtí ọ̀sẹ̀mọ̀ gẹ́gẹ́ bí olórí àlìmọ́ ọtí ọ̀sẹ̀mọ̀ bí pírẹ́sidẹ́ntì àwọn olórí àgbà àgbègbè olórí pírẹ́sidẹ́ntì nínú kàwé yẹn tẹ́lẹ̀ kọ́lá ti mẹ́mú ahmed lakuda lè jẹ́ ìpín hakimi mọ́mọ́ ahmed bí kò sí iye kò sí ibùyẹ̀ fún asọ́sánàlá agbọ́dọ̀ ní hakim ní allah fẹ́sẹ̀ abáṣọ́kú náà kí wọ́ àwọn èèyàn mọ́ bá ara rí alimọ́ fún tẹ́lẹ̀ àní kọ̀dí áwùjẹ́ bàbá yọ̀ sọ́lá ń fa àmì ìjìmọ́ ìlùkọ̀lé ilẹ̀ láàárín fi sáfà ní àkójọ kan tó sọ̀ já wa nítorí pàṣẹ ìrìn àjò níta tó ló já rẹ pé wá tún délé kálukú bá tiẹ̀ lọ́dún bọ̀tú bá tiẹ̀ fẹ́ sọ̀sẹ̀ ìrìn àjò bóyá ọjọ́ kan àbíjọ́ méjì sáà fi ń tóbi mélòó káfẹ́ nìkan ṣe olórí ọwọ́ tẹ̀bí ala àdìwá ìlẹ̀jìmọ́ a ní ìsí àníbi ìsọ́jú pé káfẹ́ nìkan ṣe lórí ibi ń tàbá kìrìsì à àtúntí sí àkójọ tó bá wà ẹ̀yìn tẹ́gbọ́dọ̀ mọ́ ẹjọ́ lórí káwá sọ pé àkójọ agbọ́dọ̀ lólórí bákan náà agbọ́dọ̀ rí adájọ́ bí ẹgbẹ́ làwọn nǹkan mẹ́tẹ̀ẹ́ ní àwọn ọkọ̀ kan tó bá tọwọ́ láwùjọ ká gbọ́dọ̀ máa rí àìsí fárí tù fáyà agbọ́dọ̀ ẹgbẹ́ wọn adájọ́ ẹ̀sìn gẹ́gẹ́ ẹ̀sìn sì gbé lẹ́nu inshallah ta'ala ní báàbù bábí àdìsọ́ sàlàyé lọ ọ̀rọ̀ sí kọlá ẹ̀sà àkọsọ àwọn ọ̀kẹ́ntì ìjọ ìfọ̀nà ọ̀kọ̀ṣẹ́ wọn وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه الحمد لله رب العالمين